Thank you. ¡Gracias! bàbá o ṣé bàbá ìfúnláfọkùn ṣe ó ṣe ó ṣe ó ṣe ó ṣe dá gbogbo òkú ó jíjọ fún àyè ìrẹ́ni ọ̀yẹ́. alátìlẹ́yìn gbogbo ẹ̀dá láyé oh, ọlọ́run ti ń bẹ kí àwo lè wà. yes nígbà tí ọ̀tá dìde nígbà tí àwọn abínúkú tí wọ́n dìde láti jẹran ara wa wọ́n kọsẹ̀ wọ́n dẹ̀ ṣubú agbé ọ̀gá torí pé wọ́n lọ́lọ́run ẹni ọlọ́run tí ò fi wá sílẹ̀ ọlọ́run tí ò kọ̀ wá lẹ̀ aṣọ pé o ṣe ní gbogbo ọ̀nà a kí ọ ní gbogbo ọ̀nà pé o ṣe a yìn ọ ní gbogbo ìgbà torí pé ìwọ ni ọlọ́run ọlọ́run tí ò kọ̀ wá lẹ̀ ọlọ́run tí ò wò bẹ́ẹ̀ yẹn ṣe wò ọlọ́run tí ò wo ìwà wa ọlọ́run tí ò wo ìṣe wa a yìn ọ gbé ọ̀gá ẹ̀mẹ́mẹ́ gba ọpẹ́ wa jésù ọmọ ọlọ́run ayàn ọlọ́run gba ọpẹ́ wa mi tá a fi ní ìyẹn sá. I see no reason why you should not praise him. nínú gbogbo nǹkan láyé. in all things. nínú ibikíbi tá a bá rí káwà. wherever we are. yálà ńlá kankan kọjá. maybe we are in a problematic situation. gbìyànjú kò yan ọlọ́run. try to praise God. a gbé ọ̀gá lẹ́ẹ̀kan sí. he exalt you once again. ọlọ́run tí ò jẹ́ kó wọ́n gbàgbọ́. God I now make our ọlọ́run tí ò jẹ́ kí tọ̀tà ní sáàmù wípé ìbá má ṣe pé olúwa tó wà ní tiwa oh, ń gbọ́ kí ni kí Ísírẹ́lì kó wí àyàn agbé ọ̀gá ó jẹ́ kí rúrú omi wọn òjò bò wá mọ́lẹ̀ a ṣe ọlọ́run gba ọpẹ́ wa àyàn fún àánú rẹ tá a rí gbà fún àánú rẹ tó dúró láéláé fún ìwọ nìkan tó ń ṣiṣẹ́ ìyanu fún ìwọ nìkan tó ń ṣiṣẹ́ agbára a ṣe ọlọ́run gba ọpẹ́ wa ọlọ́run tí ó àdúrà wa sí aláyà ọlọ́run ọlọ́run tí ò jí àdúrà wa kó di èèwọ̀ fún wa agbé ọ̀gá ọlọ́run gba ọpẹ́ wa adúpẹ́ torí pé lè ta àtúnfẹ́ wílálẹ̀ pọ́ọ̀tù jẹ́ ó gbà àyàn ọlọ́run gba ọpẹ́ wa gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dí wa lọ́wọ́ ọlọ́run fàánú dáríjì ẹ̀ṣẹ̀ tó lè takú àdúrà Ọlọ́run kó dáríjì ẹ̀ṣẹ̀ tó lè takú àdúrà Ọlọ́run dáríjì àpè ọsọkan Ọlọ́run máa bọ̀ wá ẹ kígbe orúkọ Jésù mí ní agbára. O oh, Lord, empower me. Ọlọ́run gbọ̀ mí ní agbára. O Lord empower me. Agbára tí ó mi ni ja. Power that will Father, my behalf. Olúwa gbọ̀ mí ní agbára. Ẹ pariwo àdúrà. Olùkọ́ Jésù. Bàbá ẹ̀mí mímọ́. Gbọ̀ mí lágbára. Gbọ̀ mí lágbára. Gbọ̀ mí lágbára. Gbọ̀ mí lágbára. Gbọ̀ mí lágbára. Gbọ̀ mí lágbára. Agbára tí ó gbè mí níjà. Gbọ̀ mí lágbára. Gbọ̀ mí lágbára. Gbọ̀ mí lágbára. Gbọ̀ mí lágbára. Agbára. Agbára. Agbára. Agbára. Gbọ̀ mí lágbára agbára agbára bọ́ọ̀lù mi ó oh, bọ́ọ̀lù mi ó bọ́ọ̀lù mi ó agbára agbára agbára agbára agbára agbára agbára agbára jésù olúwowo kí ló dé tá à ń béèrè agbára torí àwọn alágbára ń bẹ nínú ayé sàkóso ọlọ́run wọ̀ mí lágbára ọlọ́run wọ̀ mí lágbára kí ayé ọmọ bá fàyè hàn mí. And then not to show me the true colour of the world. ọlọ́run wọ̀ mí ní agbára ọlọ́run empower me. kí wọ́n ọmọ bá fi ayé hàn mí sá. for me not to be tormented. olúwa wọ̀ mí ní agbára ọlọ́run empower me. kí ayé ọmọ bá fi ayé hàn mí. olúwa wọ̀ mí lágbára ẹ pariwo bàbá ẹ̀mí wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára agbára agbára agbára agbára agbára agbára gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi agbára agbára agbára bàbá bàbá bàbá bàbá agbára agbára agbára bọ́ọ̀lù mi o bọ́ọ̀lù mi o bọ́ọ̀lù mi o bọ́ọ̀lù mi o bọ́ọ̀lù mi o bọ́ọ̀lù mi o agbára agbára agbára agbára agbára agbára agbára agbára bọ́ọ̀lù mi o bọ́ọ̀lù mi o bọ́ọ̀lù mi o bọ́ọ̀lù mi o bọ́ọ̀lù mi o bọ́ọ̀lù mi o bọ́ọ̀lù mi o agbára agbára agbára agbára agbára agbára jésù olúwọ́wọ́ béèrè ní ìgbà kẹta sà. ask for the third time. ọ̀tá gbà lọ́wọ́. power will make me to recover what I have taken away from me. wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ sà. ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ọdún la wà sà. wọ́n gba nǹkan lọ ní twenty twenty. In the year 2021, sir. In the year 2021, sir. You must In the year 2021. Ó gbọ́dọ̀ gbà padà. You must recover it all. Ẹnì kan kígbe sá. Somebody to shout. Olúwa wọ̀ mí ní agbára. God empower me. Olúwa wọ̀ mí ní agbára. God empower me. Agbára tí èfi gbàǹtí ọ̀tá gbà. Power of recovery. Agbára tí èfi gbàǹtí ọ̀tá gbà. Power of recovery. Ẹ wọ̀ mí lágbára. Ẹ pariwo àdúrà. Bàbá. Wọ̀ mí lágbára. Wọ̀ mí lágbára. Wọ̀ mí lágbára. Wọ̀ mí lágbára. Wọ̀ mí lágbára. Oh, agbára. Agbára. agbára agbára gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí agbára agbára agbára agbára agbára gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí agbára agbára agbára gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí. baba gbẹ̀wọ̀ mi agbára gbẹ̀wọ̀ mi lálùmí gbẹ̀wọ̀ mi agbára gbẹ̀wọ̀ mi lálùmí gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi agbára gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi agbára gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi gbẹ̀wọ̀ mi agbára Jésù Olúwa wa torí ibi tá à ń fẹ́ wọ̀ ni mo fi ní o béèrè agbára sa. This was the part you call where we are going tonight. Joshua orí kìíní. Joshua chapter one. Ní ẹsẹ̀ kẹfà. Verse six. Mo ń bọ̀ kó o lè bọ̀ kó yẹ kó o béèrè agbára sa. For you to know that supposed to ask for power. Ó ní ilẹ̀ ìní kẹta àti ní kí wọ́n pé fún ọ̀sà. there is a land of yellow support. ṣùgbọ́n àwọn kan ti jókòó ń bẹ̀ tí wọ́n ti gbà sá. for some of you were taking over. tó o bá ti lágbára tó tó gbà wọ́n gbà lọ gbé ni sá. they will go score for you. tó o bá ti cross over gbọ́dọ̀ take over. after crossing over you must take over. o ti cross over. you cross over. o lè gbọ́dọ̀ take over. our father. agbára láti gbà padà. power to take over. wọ́n ti gbà nǹkan lọ. agbára láti take over. power to take over. mo fẹ́ take over. I want to take over. mo fẹ́ gbà padà. I want to take over. egbò mi lágbára. ẹ pariwo dùn. bàbá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 agbára agbára bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ mo fẹ́ gbà mo fẹ́ gbà mo fẹ́ gbà mo gbọ́ padà agbára tẹ́ǹtì gbà bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ jésù olúwa wá ó dàgbà nẹ́sà. you have to fight two things tó o bá ti lè dàgbà. if you are able to fight. wọ́n tún máa yàn ọ́ lórí nǹkan rẹ sa. you will be cheated as touching your portion. Dósà orí kìíní ẹsẹ̀ ṣe gírí kó wá àyàlé. Ilẹ̀ ìní bẹ́ wájú rẹ tí mo fẹ́ pé fún àwọn èèyàn. Wọ́n dẹ̀ pe ilẹ̀ fún wọn sà. Ṣùgbọ́n ilẹ̀ tí ẹ pé fún wọn. Adénu Samuel kìíní orí kẹsàdínlógún ní ẹsẹ̀ kìíní sà. Hmm. Gòláyà àti dúró ní Sókò tí í ṣe ti Júdà ilẹ̀ bàbá bàbá dáfídì eh, ó tún ń halẹ̀ mọ́ wa ẹ pariwo sà àní mo ti crossover ah, mo fẹ́ take over ẹ wọ̀ mí lágbára ah, láti gbàjẹ́ gbà lọ́wọ́ mi padà olúwa wọ̀ mí lágbára ẹ pariwo dùn bọ́mọ́ bàbá wọmilabara wọmilabara wọmilabara wọmilabara wọmilabara wọmilabara agbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára oh, agbára bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bọ́lùmẹ̀ agbára agbára agbára oh, agbára agbára agbára agbára agbára bọ́lùmẹ̀ o oh, bọ́lùmẹ̀ o bọ́lùmẹ̀ o bọ́lùmẹ̀ o bọ́lùmẹ̀ o bọ́lùmẹ̀ o bọ́lùmẹ̀ o Jésù Olúwa wa àlàáfíà tó ń dààmú sí tiẹ̀ ní sà. this sound health is your portion. Ah, ah. ní soko. in the land of soko. ti juda. that belongs to juda. ẹ̀gbọ́n dáfídì ń bẹ́ẹ̀ mẹ́. David Brown was there. Àwọn méjèèjì wọn bẹ́ẹ̀ jagunjagun ni wọ́n sá. Some of them they were warriors. Ṣùgbọ́n wọn ò lágbára láti take over. But they had no power to take over. Tó o bá ti lágbára láti gbà padà. If you don't have power to take over. Wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ sá. Thousands of things will be collected. Ojú oorun wọn ti kó tẹ̀lómìn lọ. They took some people away where he was. David wá dúró sá. David was there. Ìgbà yẹn ni Gòláyà ti ń gan Ọlọ́run Ísírẹ́lì sá. Gòláyà Asade was mocking God of Israel. Ó ní ẹ súnmọ́ mi ká jọ dà. let us fight. Ẹ bínú lálẹ́ sá. Pray aggressively tonight. Ogun pàdé answer. Oh God. Etí ọ̀tá gbà lọ́wọ́ mi. Wọ́n tẹ́lẹ̀ mi àpẹẹrẹ fún mi. Mo fẹ́ gbà padà. I want to take back. Bàbá mi. Ẹ wọ̀ mí lágbára. Ẹ wọ̀ mí lágbára. Ẹ pariwo àdúrà. Bàbá. Wọ̀ mí lágbára. Wọ̀ mí lágbára. Etí ọ̀tá gbà. Wọ̀ mí lágbára. Mo fẹ́ gbà. Mo fẹ́ gbà. Wọ̀ mí lágbára. Wọ̀ mí lágbára. Wọ̀ mí lágbára. Wọ̀ mí lágbára. Wọ̀ mí lágbára. Wọ̀ mí lágbára. Bàbá. Bàbá. Bàbá.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 jésù olúwa wá àìdẹ́bi tá a lọ gan sa. we no go reach your destination. torí àdúrà ẹyọ kẹpẹrẹ ni màá pè sa. i have just a prayer point to give out. tó o bá ti gbà padà. without taking it back. wọ́n á jẹ́ èèyàn máyé. káyì. wọ́n wá tún máa pòwe fún ọ. Hmm wọn á ní ọjọ́ bọ́wọ́ rí ọba tètè kú dà eh, kò gbọdọ̀ béèrè bọ́ọ̀ ni ọ̀sẹ̀ béèrè torí ọ̀sàgbára sà ìgbà tí ọ̀sàgbára wọn ni ọ̀sà kú òlé ìwọ náà sà kú when your father dey ask you to leave your house and you did so. wọ́n ní ọ̀sà fún mọ̀mọ́ àrí ọ̀sà lọ. you were told to be so wọ́n sí wọn padà rí ọ́n bí tọ́ ọ lọ báyìí. Eh, monitoring house. ẹnì kan bínú kó sọ̀rọ̀ agbára láti gbàǹtí gbà lọ́wọ́ mi. sórí ẹ̀kẹ́sókù tẹ fẹ́ gbàre. Oh, a wọnú àdúrà ẹyọkan yẹn lọ sà. ẹyọkan pẹ́rẹ́ làdúrà ti máa pè. torí ẹ̀ ń gba ìwé àyànmọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n wà á jàgbá ìwé àyẹ̀mọ́lẹ́sà ẹnìkan bínú kó sọ agbára láti gbà jẹ́ gbà wọ́n ti jàgbá lọ yóò orí kẹsàn ẹsẹ̀ kejìlá ó ní kọjá wájú rẹ̀ ó jàgbá lọ ta ni rẹ̀ ọlọ́mọ bílálẹ̀ ẹ kígbe agbára láti gbà wọ́n ti gbà tí wọ́n wáyé wá jẹ́ mẹ́ agbára tó fi gbà padà agbára bọ́ọ̀lù mẹ́ ẹ pariwo dùn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 twenty four to twenty nine. Ah, ń sọ̀rọ̀ pa Jacob àtàngẹ́lì ńbẹ̀. Jacob and Amy. Ọ̀dà gba ìwé àyànmọ́ ni sà. You have to fight to collect your book of destiny. Ìwé àyànmọ́. The book of destiny. Àdìjàkadì ìgbà ni sà. You have to rise to. Ìgbà tó kọ́kọ́ dá ń bẹ́tẹ́ ni sà. When a pass. Ó lọ́nà ọmọ ọba lè jẹ áńgẹ́lì torí. Ọmọ ọba lè jẹ ìrasọ̀ òbóra kí n jẹun. Ó sì jẹun náà. Ayé lè kọjá oúnjẹ sà. This one is all about food. Tẹ̀sán rọ aṣọ òbóra ẹnì kan bínú kó sọ̀rọ̀ sa jákọ́ọ̀bù yarí lóru ọjọ́ náà sa ó lò ó lè lọ àyàfi tó o bá súre fún mi ètè gbà lọ́wọ́ rẹ ara mi gbà agbára tẹ́ fi gbà padà ègbé àyàmọ́ mi tẹ́ jáda agbára tẹ́ fi gbà padà ọlọ́run wọ̀ lágbára ẹ pariwo àdúrà bàbá ègbé àyàmọ́ mi tẹ́ jáda ah. agbára tẹ́ fi gbà bọ́ọ̀lù bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ ewé ẹ̀yẹ̀mẹ́ ewé ẹ̀yẹ̀mẹ́ ewé ẹ̀yẹ̀mẹ́ ewé ẹ̀yẹ̀mẹ́ ewé ẹ̀yẹ̀mẹ́ bàbá bàbá bàbá bàbá agbára láti gbà láti gbà bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ agbára agbára agbára láti gbà láti gbà láti gbà láti gbà láti gbà láti gbà láti gbà ọjà ọjà agbára agbára láti gbà bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ jésù olúwa wá ẹ wọ́n gbé ìwé àyànmọ́ pamọ́ sá. they do hide the book of destiny. Ìwé Chronicle kìíní. First Chronicle. Lórí kẹrin. Chapter four. Ẹsẹ̀ kẹsàn-án sí kẹwàá. Verse nine to ten. Jabez sí ọlọ́lájọ àwọn arákùnrin. Jabez was more well than his brother. Ṣùgbọ́n Bíbélì wípé. The Bible says a bí pẹ̀lú ìbànújẹ́. they gave it to him in sorrow. jábẹ́sì That is my. Wọ́n wá lọ bọ́lọ́ ó kọ ilé ìtẹ́. Oh, Ìwé àyànmọ́ ni sà. Ó jà gbá ni sà. Ẹnìkan ẹni ẹjọ́ bínú kọ́sọ̀ náà. Ìwé àyànmọ́ mi ti ẹ jágbà. Ẹ já padà fún mi. Sẹ́nìkan lè sọ̀rọ̀ ìwọ kọ́ ni mò ń wò yìí. Ìwọ kọ́ ni mò ń wò yìí. Uh. Ìwọ kọ́ yìí. Ìwọ kọ́ yìí. Ìwọ tẹ́ sọ pé wà á máa wé ni. Ìwọ ló padà ń tọrọ. Ìwọ tẹ́ ẹ kígbe. Ìwé àyànmọ́ mi eléyìí tẹ́ ẹ jágbà ẹ dá padà fọlọ́ ẹ pariwo dùn bàbá bàbá ewu ẹ̀yẹ bàbá ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ewu ẹ̀yẹ bàbá ewu ẹ̀yẹ bàbá ewu ẹ̀yẹ bàbá ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ewu ẹ̀yẹ bàbá ẹ dá padà ẹ dá padà dá padà dá padà ẹ lé gbé lọ dá padà dá padà dẹ́gbọ̀dà dẹ́gbọ̀dà ìwé àyànmá dẹ́gbàlọ́ ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà ẹ̀ẹ́dẹ́gbọ̀dà bàbá bàbá dàgbọ̀dà fọ́mẹ́ dàgbọ̀dà dàgbọ̀dà dàgbọ̀dà dàgbọ̀dà dàgbọ̀dà dàgbọ̀dà jésù olúwo wọ ìkórìtà kan là ń pè ní kórìtà àtìyàn. Hmm. ibẹ̀ ni a ti pààrọ̀ ìwé àyànmọ́ sà tó o bá rí àmì ṣe ìwé àyànmọ́ rẹ tí ayé gbé pamọ́ àmì ẹyọ kan ní lórúkọ dẹ́sẹ̀ àánú ó dá padà fún ọ ẹ Shout aloud. níbo ni mo gbà kọjá. tí ẹ ti gbàgbé tí mo wáyé wá jẹ́ lọ́wọ́ mi. ẹ bá ọpọlọ nkọlù wá. ẹ gba ìwé àyànmọ́ mi fún mi. ẹ pariwo dùn. bàbá bàbá ebo mo gbà kọjá tí ẹ ti gbàgbé àyànmọ́ mi lọ́wọ́ mi. olúwa dàbí kọlùwà gbà fún mi kọlùwà kọlùwà kọlùwà gbà fún mi fún mi gbà fún mi gbà fún mi gbà fún mi gbà fún mi bàbá Baba, Baba, Baba, Baba, Baba, Baba, Baba, bàbá bàbá bàbá jésù olúwa wọ ìránṣẹ́ kùnrin kan ó déwájú ìránṣẹ́ ọlọ́run. he went to meet the minister of God. bí ṣe ń kọlẹ̀ olúwa ìbò ló gbé rìsà. tell me where you once live. ọlọ́run gbọ́dọ̀ bàbá màmá bàbá àwọn. He live with his grandmother. Àwọn rìnàrìn tó wá jẹ sà. And he saw. Ìwọ ló rìnàrìn. Ọ̀pọ̀lọpọ̀ náà ló ti lọ gbé ọ̀dọ̀ àwọn ẹni. Tí ẹ̀sìn ti gbà ń tọ́gbà yé wá jẹ́ lára. And he collected his destiny. Ìwé àyànmọ́ tí wọ́n bá lè gbé ti olùgbàlà pamọ́. Kò sí tẹ́tí wọn ò lè gbé pamọ́ sà. Wọ́n gbé ti olùgbàlà pamọ́ fún odidi ọgbọ̀n ọdún sà. Hmm. Ẹnì kò bínú kó sọ̀rọ̀ sà. Ìwé ntí mo wáyé wá jẹ́ tí ń gbà lọ́wọ́ mi. Ẹ kígbe ẹ dá padà fún mi ẹ bá ń dá padà ọlọ́run dá padà ọlọ́run dá padà ẹ pariwo àdúrà bàbá ìwé tí mo wáyé wá jẹ tí ó gbà lọ́wọ́ mi ẹ bá ń dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà.

ó yá o ó yá o dá padà dá padà jésù olúwewe ẹ̀tọ́ àdúrà yẹn gbà. repeat it. ọlọ́run ṣàwárí ẹ̀ fún mi. ó lọ locate it for me. ọdún méjìlá jésù kọ́kọ́ wọ jerusalem sá. for twelve years jesus went to jerusalem. ìgbà tó débẹ̀ inú tẹ́ḿpìlì. one in God he went straight to the temple under ìbéèrè mbẹ. he was busy answering One the question of people. wọ́n béèrè béèrè lọ́wọ́ ẹ̀. they were asking him questions. òun náà béèrè béèrè. and he also asked them questions ó kú mbẹ. he left there. ọdún méjìdínlógún. fourteen years. kò rí ìwé wáyé wá sísan. he was unable to find his book of destiny. tọ́ ọba ti rí ìwé ntọ́ wáyé wá jẹ́ ká. without with the book of your destiny to read it. àtìlẹ́ sẹ́ńtẹ́ yẹn wáyé wá sí yóò lè rọrùn sa. it will be difficult for you to fulfil your destiny. ọwọ́ àlọ́ gba àwẹ̀ sa. he went there to fast bẹ maa ti orí kẹrẹ wọn lọ gbà pé etí mọ wáyé wá ṣe gan mi tí ì ṣe gbogbo ẹjọ gba gbọgbàntọ wáyé wá ṣe lọ́wọ́ rẹ ẹjọ gbàntọ wáyé wá jẹ lọ́wọ́ rẹ tó o bá rí àmì ṣe ara ikú ọsẹ pàlú ẹ wọ́n ti gbà pé lọ sà. they taking Abuk away. yes. ẹnu tẹ́ḿpìlì ni máa wọ̀ sà. he used to go to that temple. ṣùgbọ́n kò rí wíwá yẹ̀mọ́ mẹ́. he was able to find his book of destiny there. ọwọ́. Paul ọba gorí òkè lọ. He went straight to the mountain. Ọdún mẹ́ta àbọ̀ ló kù tí ó lò He went three and he has for to spend. Ìtí mo wáyé Why you mi the ì sè. And he said I'm here to put my destiny. Ìwọ kọ́ ni This is not you sir. Ìwọ tí ẹni kan máa win. You don't you are to give up your borrowing. Ìwé àyànmọ́ ló sọnù sá. Your book of destiny is lost. Abba Father. Ìwọ tẹ́ lórí ni ọtọ́ lò ní sẹ́rù. Ikọ́ yìí ni ẹnu ọ̀dìtẹ́. Ṣebí wọ́n lọ ń tẹríba fẹ́ ní tí ọ̀yọ́ tẹríba fẹ́. Your donor is buying for those that are not up to your standard. Ẹnìkan ni ẹjọ́ sọ̀rọ̀. Somebody you speak out aggressively. Bàbá mi gorí òkè lọ́sà. My daddy went to the mountain. Ọ̀nà ọgbà àwí ogójì ọ̀sán ogójì ọ̀sán forty days and forty nights. while he was descending. inú tẹ́ḿpìlì lọ́wọ́ lọ sá. he went straight to the temple. bísẹ̀ ń wọ bẹ́ẹ̀ lọ when he entered there. ìwé ìlórí sá. he saw the book. ó sì gbé ya ìwé ìwé ìwòdì àìsàyà. the book of Isaiah. Isaiah sixty one. Isaiah sixty one. ó náà fàmì òróró yàn mí. abba father. iṣẹ́ tá a rán gẹ́gẹ́ lọ́nà wò mí. that is the assignment given to him. a ti fi àmì òróró yàn mí. yes sir láti tú àwọn òǹdè sílẹ̀ àti láti tú àwọn oníròbí yànkàn lọ́kàn ẹnì kan bínú kó sọ ó bínú jáde nù tẹ́pìlì ó lọ bẹ̀rẹ̀ sẹ́sà tí wọn náà bá rí wẹ́ntọ́ wáyé wáyé ó kàn máa làágùn náà wà kàn máa sáré ẹnì kan sọ̀rọ̀ níbo lẹ gbé ìwé àyẹ̀mọ́ mi sí ọlọ́run ṣàwárí ètò rẹ̀ olúwa ṣàwárí ẹ̀ ọlọ́run ṣàwárí ẹ̀ oh, ẹ pariwo ẹ̀dùn ẹ̀ bàbá ogun àyànmọ́ mi olúwa ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ ṣàbà o bàbà o bàbà o ìwé àyẹ̀wò àdá àyálẹ̀ àkàpà ìwé àyànmọ́ mi níbikíbi tí ayé gbé pamọ́ sí bàbá mi ẹ wá jáde ẹ wá jáde ẹ wá jáde ẹ wá jáde ẹ wá jáde. Jésù Olúwa wá. Ìwé àyànmọ́ ò gbọ́dọ̀ sọnù. The book of destiny must not be lost bí èèyàn bá ti wá ìwé àyànmọ́ bí ọba ti rí. he is unable to find his book of destiny. ìwé kádàrá ló kù. then it will remain the book of his faith you are satisfied. ọjọ́ tí ìwé àyànmọ́ bá ti sọnù. the day the book of destiny is lost. lèyàn gba gbogbo ẹ̀ ń gba kádàrá. the victim will accept his faith. o sì gbọ́dọ̀ gba kádàrá you must you must fulfil your destiny. you must not accept your faith there is a purpose for you to be in this world. ìdíwọ̀ àfọlá ti wà nínú ayé yìí. tọ́ bá ti wá bá débi pé yẹn gba kádàrá. once you accept your faith in battle. ó ti kú ò lójú ọjọ́. the person is no more living in the house of the living. ẹnìkan sàmì. somebody say amen. bó ni wọ́n gbé ìwé àyànmọ́ rẹ pamọ́ sí. book of your destiny. àdéyèké payamasa. mo pe ọlọ́run àwọn àpòtẹ́lì. ó gbé jáde fún ọ. amen láìdé jésù olùgbàlà ọgbọ̀n ọdún ni wọ́n fi gbé ìwé àyànmọ́ pamọ́. the east book of blessing for thirty years. jésù ń wá ìwé àyànmọ́ kò rí ìwé. jesus was looking for his book of blessing he couldn't find it. ó ń wọ gbogbo ibi tó lè tún kò rí. he was searching every nook and cranny of the world. ṣùgbọ́n nígbà tí jésù wá ago. but when he check his time. a ti ń wà ní kọ́tà it is kọ́tà káì. ó ní láti gborí òkè lọ. he had to go to the mountain. ó wá he prayed. láì jẹ láì mu. without eating. ó takú síwájú ọlọ́run. yes nígbà tó gbé ogójì ọjọ́ after forty days ń sọ̀kalẹ̀ ẹ̀pọ̀ lórí òkè he was descending from the mountain wọ́n bí pé bo ní lọ he was away yẹri too ó ń wá bi ó ń wá ìwé àyànmọ́ lọ bí tí níbi tó gbóhùn lórí òkè pọ̀ wà to where it is orí igi ọ̀pọ̀tọ́ tí ò so he saw a victory. Uh, mm èyẹ ni pé gbogbo ẹni wáyé. dami wo ever that tóru gọ́gọ́ ṣùgbọ́n tí o but we don't bring any proof. kò wúlò fọlọ́. he is not useful to God. Jésù ni ó gbé dànù. Jesus asked to get rid of. Bíbélì pé bó ṣe ń dénú tẹ́ḿpìlì. he entered the temple. a gbé ìwé àyànmọ́ jáde. they brought out the book of destiny. ibẹ̀ ló ti wá ń kà. and he read there. pé kí ni mo wáyé wá ṣe. what am I here to do. ó wá ń kà pé. he read it there. ẹ̀mí Olúwa Jehovah. the of Jehovah. ń bẹ lára mi. he is me. ó fi àmì òróró yàn mí. he has anointed me. láti tú àwọn òǹdè sílẹ̀. the captive. Bíbélì pé bó ṣe ń kà. why gbogbo èèyàn tẹjú mọ́ aràn mi láti ṣàwòtá àwọn tí ń banújẹ́ aràn oh, mi láti tú àwọn tí ń bẹ nínú ìgbèkùn lẹ̀ aràn mi láti tú àwọn òǹdè sílẹ̀ àgbà ní kí n kéde pé ọlọ́run tẹ́wọ́ gba gbogbo àwọn tá a kọ́ lẹ̀ àtọ́jú ẹ̀sán ọlọ́run gbogbo ń tá aràn wá tí ọ̀tá gbé pamọ́ rèé mo sọ tẹ́lẹ̀ ta ló sàmì ìwé àyànmọ́ rẹ tó tàgbé pamọ́. Ẹ̀mí mímọ́ gbé jáde bíbélì pé bó ṣe ń kà á. Eh, gbogbo ènìyàn tẹjú mọ́. people were staring at him. lójú ẹsẹ̀ tó kà tán. after he read it. ó jáde lọ padà. he went out. láàrin ọdún mẹ́ta àtààbọ̀. within three ayé gbọ́ ọ̀run mọ̀. he became famous. yes sir. eighty five years ni kélébù pé kó tó rí tiẹ̀. kélébù before he received his own. mose. moses. ìrántí ọlọ́run aláyè. servant of the living God. eighty years. it was eighty years. ló tó rí wíyá yàn mọ́. before he bẹ́ẹ̀ni àgbàlagbà sixty seventy. wọ́n wá béèrè pé ẹjọ́. he asked a question. iṣẹ́ wo ni mo lè ṣe. which work can I do. ìwé lọ sa. yes sir. kése sẹ́. it is not about his work. bí ìwé bá sọnù. if that book is wọ́n á jẹ́ yóò tiraka. the person is striving. àwọn nǹkan tó yẹ kó jáde. what is supposed to leave. ìdíwọ́ máa máa wá lórí ẹ̀. torí ìwé sọnù. because the book is lost. ẹnìkan sàmì. somebody say me. ohun tó wáyé wá jẹ́. what you yet to become. ibi ayé gbé pamọ́ sí. wherever they put olúwa gbé jáde fún. amen o oh, gbọ́dọ̀ fomijì àtẹ̀gàn lo ọdún yìí. you must not spend this year in reproach. ẹ jẹ́ ó pé twenty one times ẹ máa ṣí àrẹ. bẹ́ẹ̀ ti ń ṣí àrẹ. as you are sharing it. ọlọ́run àwọn àpòtẹ́lì ọmọ àyà ò lẹ́nu. amen. amen. Bí ayé ti ń fi àyànmọ́ ṣòfò mọ́ mo lógo lọ́wọ́ mi. That is why they are wasting the destiny of glorious ones. Màkẹ́ẹ̀dù yá máa kàfàrú àmà. Yes. Àdáyá máa sálé kàfà. Ìwé àyànmọ́. The book of destiny. Tí wọ́n gbà lọ lọ́wọ́ rẹ̀. Akayari àmàdáyà màtàbà. Báyìí lolúwa wí. Ọ̀ya ọ̀run dá padà. Àbọ̀ orí ọkùnrin yẹn ni. Look at that man. Modern gáì. Mọ́dé gáì by name. Ó ń jókòó lẹ́nu ọ̀nà. He was at the entrance. Ó bọ́ sọ fún ọgbẹ́ ẹnìkan gbà kan. I told somebody. Olúwa ló ń lo òkè òkun o. God said you now. Pé bẹ́ẹ̀ láyé rẹ That is where your destiny is. Ìwọ nìkan kọ́. You are not the only one. Àti ìdílé rẹ. And your family. Àti àwọn ọmọ rẹ. With your children. Sẹ́ẹ̀rì tó bá ti rẹ́ ni ọ wá láti Amẹ́ríkà. And come from America a bá lọ jókòó you go and sit in their house. sẹ́ẹ̀ni tẹ́ is there anything you want to do. just send me a hand. lójú ẹsẹ̀ immediately. ló bá di ẹrú àwọn aráàlú òyìnbó. he became a slave of those that come from America. òun lọ bá wọn gbogbo àtàwọn ni. they are saying our error. èyí tó fi ọdún mẹ́ta ṣe nù. he did that for three years. mo wá níta lọ sọ fún ọ pé bó ṣe lọ nù. who told us how you are going to go. ọlọ́run tó lọ lọ ni kò ní kó gbèwé rẹ̀ jáde. God has promised you that you go. ọ lọ takú wájú ọlọ́kọ̀ ọmọ ké. go and see God so that be shouting. ọwọ́ ọwọ́ ń lọ lẹ́pẹ̀rẹ̀ ẹ̀rọ kí n bọ̀lẹ̀ bá yín gbé. please what can I do for you. ẹjọ́ torí ọlọ́wọ́ nílùú Amẹ́ríkà ni. because I want to go to America. Ah. lọ́tì lọ́ba lọ he won lottery. bẹ́ẹ̀ ni sà àtọ́wọ́ àtìyàwó àtọ́mọ. torí ọjọ́ tá a bá ti gbéwèé àyànmọ́ jáde ọjọ́ yẹn la ṣeyọrí bẹ̀rẹ̀ ọ̀gá sàmì bó ni wọ́n gbé pamọ́ sí tó fi ń tiraka ọlọ́run àwọn àpọ́sẹ́lì ó gbé jáde ìwé àyànmọ́ àti lọ́kọ ẹlòmíì wọ́n gbé pamọ́. they have hidden the book of ọ̀rẹ́ wa o bá gbéwè jáde. she is pretty but her book is not out. mọ́dékà ìjókòó lẹ́nu ọ̀nà. ọmọ pé àdìtú ni. didn't know it was his mystery. àdìtú lọ̀rọ̀ yóò ẹni ẹ̀mí ló lè yé. àdìtú lọ̀rọ̀ yóò ẹni ẹ̀mí ló lè yé. ilẹ̀kùn tó bá sí nípa tẹ̀mí ló lè sí ní gbangba àdìtú lọ̀rọ̀ yìí o ẹni ẹ̀mí ló lè yé nǹkan mọ̀ pé tílẹ̀kùn ọba ti sí nínú ẹ̀mí kò lè sí ní gbàgbà. if that door is not open in the spiritual realm. tọ́ọ̀ borí ogun lójú oorun àti borí ẹ̀ lójú ayé máa difficult. if you don't conquer a battle in the spiritual realm to. ẹni lójú oorun lágbára láti lè ọmọlẹ̀ lójú ayé. the you are dreaming about to the people oh, in life. o rí sọ ni. look at Esau. wọ́n nà lójú oorun. he was defeated tún bí tiẹ̀ lójú ayé. and he was defeated. nà láwẹ̀ wọ́n tún nà ní òmù. he was defeated away at lójú oorun tẹ́jọ wà. yes sir. bí Jacob ti dín dùndú yà fún. abba ó dín dùndú ìyàfó. he was only beaten. látọjú oorun wọn jàjàjàjàjà. they were fighting. wọ́n fi dọ̀ wáyé. ó fi gba àánú mọ̀ la. and he collected his mercy. ó tún wá dáyé. ó tún fọ oúnjẹ nà. he used food to the victim. ọjọ́ orí tí ò rí gbà lọ́jọ́ oorun. brethren that couldn't collect what you wanted. nínú oyún. in the womb. ọgbànú ayé. in the real life. ó tún kú òǹbẹ̀ o. he left there. ìrètí ò rí gbà. mercy was unable to collect. ó tún gbànú ayé. guys. Ah, ìsọ̀sùn kú o. torí wíyá yàn mọ́ sọ̀rọ̀. because the book of destiny. ọ̀gá father. kí ni wọ́n gbà lọ́wọ́ rẹ. what did collect from you. tó o fi manage ayé gbé báyìí lolúwa sọ. so says the Lord. ó yẹ gbà padà o. this is the man. amen. amen. Ah. Masali kapaya masali. Bọ́ bá jagun tó borí. If you want to fight and overcome them. Àtọ́jú oorun láti jagun lójú ayé. How to overcome them while you are dreaming. Ẹni tí ò win ni ẹ lójú oorun ò lè win ni ẹnu ayé. The man that not defeat you while you are dreaming. Ìwé tó gbà tó rẹ́rìn lójú oorun. The book that you collected and you still want to read. Màrú àdá àyàkàbà. Ìtó rẹ́rìn lójú oorun ó lè mú kọ́ ọ̀rẹ́ rìn jáde lójú ayé. àkàyà alimaru àmàkà àbárù àmà iná mẹsẹ̀lì kapa mo rán àṣẹ jáde. I serve authority. ọlọ́run àwọn apọ́sítẹ́lì. God of the apostles. Oh mo pè lórí ayé rẹ. I call him as such your life. lónìí today gba ìwé àyànmọ́. receive your book of destiny amen. àlọ́ ò gbọ́dọ̀ rin ọdún yìí lófo. you must not go empty handed this year. Amen makaya li marua kaba ake ya marua da ana marua da ya kaba rua ma o gbọ́dọ̀ rin lófo makaya ni marua kaba àdàyà ẹni tọ́nà yẹn lójú oorun tọ́nà yẹn nú oyún hóòmù ló lù mọ́ o that is home defeat home defeat ẹ̀gbọ́n tí ọ̀rá àánú gbà nú oyún dabara náà tẹ́lẹ̀ sí ìwé he was defeated in his own ọkọ̀ wa dénú ayé awé nínú ayé ọ̀nà má No man away he was the defeated. kílẹ̀ máa ń pè ìwìn kílẹ̀ máa ń pè àwọn tí wọn lò wọlé bí àti máa sọ slang yẹn yìí tẹ̀ máa wò. pé pé ọ̀nà ni ó ọ̀nà ni ó débi àti máa sọ náà nù ọgbàwé ọ̀nà ó tó lọ sí òun. Ah! jacob náà rọrùn ọ̀gá sàp abájọ tó fèsì ọlọ́run eh, ọkùnrin báyẹ̀ lẹ́sẹ̀ ni ọ̀bá yá hmm. ó tún fèsì ọlọ́run hmm. ọ̀gá sàp ó tọ́ wáyé wá jẹ́ ọ̀yàgbà ó tí wọ́n gbà lọ ọ̀yàgbà ọyẹ gbà ọyẹ gbà ọyẹ gbà ọyẹ gbà ọyẹ gbà ọyẹ gbà ọyẹ gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà ọyà gbà ọyà o gbà gbà ẹ̀tọ́ rẹ gbà ire rẹ gbà ògo gbà ọyà gbà gbà gbà gbà gbà.

gbàdúrà ẹ pariwo ẹ gbà lẹ́ẹ̀kan tó fún kí ni wọ́n gbà lọ lọ́wọ́ mi ẹ̀mí mímọ́ dà padà. holy spirit restore it. tani mo ní ọ dà padà. who is that in this place. holy spirit. masada yakaparu mada. ẹ̀lókè ohun tí wọ́n gbà lọ. what if kọ́lẹ́ from me. tírí àjò mi fi nira. and make the country be difficult. baba ẹ dà padà. restore it bàbá ẹ dá padà wo sáré ọkọ ni wọ́n gbà lọ́wọ́ ẹlòmí ẹ wo àwọn arìnrìn àjò kan bẹ bí ìyàwó bá sọnù máa ẹlòmí lọ́wọ́ ìrìn àjò àyànmọ́ rẹ lè má pè mọ́ àwọn arìnrìn àjò kan bẹ bí ọkọ bá sọnù ìrìn àjò lè má pè mọ́ ẹ sà ọmọ lásán nínú ọmọ méjìlá. out of twelve children. ẹyọ kan ṣoṣo ló sọnù o. one got lost. Joseph ní àkókò ó lóun dàbí òkú ah! Ah! tóun ó fi wọ bojì lọ wọ́n ní kí ló torí Joseph ọmọ òun ni lójú ẹsẹ̀ tí Joseph sọnù bíbélì ọ̀sán nípa àtàyè Jacob ó close chapter Jacob àsọ ah, ìtàn rẹ̀ mọ́ àrántí ah, ẹ̀ mọ́ akákúò torí tí ó ti tó ṣe iyebíye sọnù lọ́wọ́ rẹ̀ màrú àkàvàrú àmà ìlú mẹ́sẹ̀dá yakapa mo gbàdúrà ohun tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tírí àjò rẹ̀ fi nira ta ló sàmì ó yẹ gbà á ṣùgbọ́n ìtàn joseph ló kú ti mẹ́lì tó sọ. the bible started talking about the story of joseph. ọwọ́ àgbàgbé nípa ọmọ mọ́kànlá àti jacob ọ̀sán nípa wọn mọ́ torí tí ó fi rántí wọn ti sọnù. because one will make them to be remembered. ṣùgbọ́n lọ́jọ́ kan but one day i jacob fojú kan joseph bíbélì wípé ẹ̀mí rẹ̀ sọjí ọ̀run sì síwé ìrántí jacob rẹ̀ ẹ pariwo kí n la yẹ gbà lọ́ọ̀ mi tí ìrìn àjò mi ò fi sáré ẹ̀mí mi máa dà padà olúwa dá padà ọyọyọyọyọyọyọyọyọyọ masaka baruwa mada yabaka dá padà dá padà baba baba baba baba baba baba baba baba baba baba baba baba baba baba dápadà baba dápadà baba dápadà baba ọya ọya ọya ọya ọya dápadà ọya dápadà ọya dápadà dápadà dápadà dápadà dápadà dápadà dápadà dápadà dápadà ọ̀yà bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ọ̀yà ọ̀yà ọ̀yà dápadà ọ̀yà dápadà ọ̀yà dápadà ọ̀yà dápadà ọ̀yà dápadà dápadà Jésù Olúwa wa. Yes. Ẹ àdúrà yẹn gbà. Be the prayer point. Orere tí a gbà. Every good in the collected. makavarua masalekapa anamarua kaya masalekapa yamaruada ẹgbẹ o yamakava o ń tóbiri gbà lọ́wọ́ mi o Jésù o ń tóbiri gbà lọ́wọ́ mi o bàbá ó tóbi rí gbà lọ́wọ́ mi o Jésù ó tóbi rí gbà lọ́wọ́ mi o bàbá dá wọn padà kí n lè rógòlù láyé ó tóbi gbà lọ́wọ́ mi o ó ń gbà lọ́wọ́ mi o Jésù ó ń gbà lọ́wọ́ mi o bàbá ó dáráyé gbà lọ́wọ́ mi o Jésù ó dáráyé gbà lọ́wọ́ mi o bàbá dáwọ́ padà ilé ògolo láyé ó dáráyé gbà lọ́wọ́ táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o. ó ń táyé gbà lọ́wọ́ mi o táráyé gbà lọ́wọ́ mi o. ó ń táráyé gbà lọ́wọ́ mi o. ó ń táráyé gbà lọ́wọ́ mi o. ó ń táráyé gbà lọ́wọ́ mi o. ó ń táráyé gbà lọ́wọ́ mi o. ó ń táráyé gbà lọ́wọ́ mi o. ó ń táráyé gbà lọ́wọ́ mi o. ó ń táráyé gbà lọ́wọ́ mi o. ó ń táráyé gbà lọ́wọ́ mi o. ó ń táráyé gbà lọ́wọ́ mi o. ti ayé gbà lọ́wọ́. God have collected from me. mo fẹ́ lò I want to use it. ẹ̀mí mi máa dà padà. I want to restore it. ayamasada ayamakaparo adayamasada. ó ti ayé gbà. God have collected from me. mo fẹ́ lò I want to it ẹ̀mí mímọ́ ẹ bá ń gbé ẹ bá ń gbé oyoyoyoyoyoyoyo mo bá lò ògo tí wọ́n gbà àṣeyọrí tí wọ́n gbà ìrànlọ́wọ́ tí wọ́n gbà mo bá lò ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà ẹ dá padà mo fẹ́ lò ó yá o ẹ dá padà mo fẹ́ lò ó yá o ẹ padà mo fẹ́ lò ó yá o ẹ padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà bàbá dá padà bàbá dá padà bàbá dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa olúwa dápadà olúwa dápadà olúwa dápadà dápadà dápadà dápadà ẹ̀mí mi dápadà jésù olúwa wá ẹgbàdúrà kí ni mo sọnù àyàmàdúrà káyàrúà èdè yẹmẹ sẹdálíà akẹyẹmẹ sẹrúàdà àdàmásádàyàkàpà àlùmọrú ẹgẹgẹyẹkẹdà màlúmàkàpà yàmàsá sada adeyemɛru egegedua madua yamakapa adayamaru akaba edeyeru emegegedua akayamasadalia meru amakapa egeyamasarua elu ekeyema masali kaparua eke kí ni mo sọnù táyé mi fi dúró ẹ̀mí mi máa wá jáde wá jáde fún mi wá jáde wá jáde oyoyoyoyoyoyoyo bàbá wá jáde wá jáde wá jáde olúwa wá jáde wá jáde wá jáde. vaya, vaya, vaya, wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde ọ̀yá bàbá wá jáde bàbá wá jáde bàbá wá jáde bàbá wá jáde bàbá wá jáde lálẹ́ yìí wá jáde olúwa wá jáde olúwa wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde olúwa wá adayaru amakapa adaru eke yeme seda edo yeme keva adari makayada edudu gege yamasa adari amakapa asejade ogoto sọnù lára rẹ tó fi tiraka ó yẹ gba ògo yẹn balẹ̀ adaro masale kapa ɛnyɛ yaro ama kapa ni masua dalia egede ye mekeva adada ya makava akedu eye meseda mo gbàdúrà àṣeyọrí tó sọnà lára rẹ ó yẹ ìrànlọ́wọ́ tó sọnù lára rẹ̀ àkàrú àmàdàlà adéyémekeba ẹgẹgẹ yamarua masada lekapa agẹgẹ yémekeba ẹdóyalé marua makapa akayari amasalekeruada linamagẹgẹ yamakabarua adayamaru akaba ẹda yali kerua elu eke yemeseda ada yali karua ada. Ayama Kabarua. Àṣeyọrí tó sọ̀rọ̀. Ìgbéga rẹ tó sọ̀rọ̀. Lẹ́tà ayọ̀ tó sọ̀rọ̀. Lórúkọ Jésù. Ó yẹ gbà á. Ó yẹ gbà á. Ó yẹ gbà á. Ó yẹ gbà á. Ó yẹ gbà á. Ó yẹ gbà á. Ó yẹ gbà á ó yá gbà ó yá gbà ó yá gbà gbà gbà gbà ó yá gbà àṣeyọrí gbà ògo rẹ gbà ó yá gbà ìyanu gbà ìgbéga gbà gbà gbà gbà gbà gbà gbà gbà. gbé tí mo dá kò gbé mi débi kan gbogbo ìwé tí mo kà ó kò gbé mi débi kan gbogbo èèyàn tí mo mọ̀ ó kò sẹ́ni tó ràn mí lọ́wọ́ ó sú mi ó ọlọ́run mi. kò yé mi mọ́. in the room of confusion. olúwa gbé mi jáde. God take me out. yàrá kò yé mi mọ́. in the room of confusion. bàbá mi o. my father. lálẹ́ yìí ni. tonight. gbé mi jáde. take me out. olúwa. O oh, lord. gbé mi jáde. take me out. olúwa. O oh, lord. gbé mi jáde. take me out. olúwa. O oh, lord. gbé mi jáde. take me out. oyoyoyoyoyoyoyoyoyo jésù bàbá gbẹmímọ ní yàrá. olúwa masali akaparu gbé mi jáde gbé mi jáde Baba, mi gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde Baba, Baba, Baba, gbé mi jáde Baba, bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde olúwa gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde jésù olúwa wá ògo mi jáde wá ògo mi jáde wá ògo mi jáde lágìjù ògo mi jáde wá wá Yes, Lord. Ẹ pariwo. Shout aloud. Tẹ́ ẹ bá ti pé jẹ́. Answer call in the name of Jesus. Ìwọ ìṣẹ̀dá èmi táyé lolú ọmọ òjò. Jésù Bọ̀lá rẹ̀ wájú ìsọ̀rọ̀ bọ̀dọ̀ ọ̀la. Jáde. Come out. Ní yàrá kò ṣeé ṣe. In the room of impossibility. Ah. jáde ìwọ ìṣẹ̀dá mi sáyé lọ́lú ọmọ òdò jáde ní yàrá kò ṣeéṣe jáde jáde jáde jáde jáde oyoyoyoyoyoyo ah, ìṣẹ̀dá mi jáde jáde jáde ní yàrá kò ṣeéṣe ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde jáde jáde jáde jáde jáde lálẹ́ jáde yàrá kò sẹ́sì jáde ọjà ayé mi jáde ayé mi jáde ògo mi jáde ọjà jáde ọjà jáde ọjà jáde ọjà jáde ọjà jáde ọjà jáde ọjà jáde lálẹ́ jáde jáde jáde jáde lórúkọ Jésù jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde jáde jáde jáde lálẹ́ jáde jáde jésù olúwa wá àdáyàmárù àkàpà èdóyàmásádà ẹgẹrùmàdáyàkàpà tálẹ́ni ọ̀sàmẹ́ ibi ayé màmá dọ́ọ̀dúró fún mọ́bí ọ olódùmarè ó yẹ jáde níbẹ̀ yakendu yamasalika faruama yàrá kò ṣeéṣe tó fi ń gbìyànjú àti ṣèyàwó tí ò ṣeéṣe yàrá kò ṣeéṣe tó fi ń retí lẹ́tà ayọ̀ tí ò ṣeéṣe yàrá kò ṣeéṣe tó fi ń gbìyànjú àti rọ́mọ bí tí ò ṣeéṣe yàrá kò ṣeéṣe tó fi ń fojoojúmọ́ wáṣẹ́ tí ò ṣeéṣe yàrá kò ṣeéṣe tó fi ralẹ̀ tó lè dà kọ́ yàrá kò ṣeéṣe tó fi lọ́mọ tó lé lọ́mọ tó yàrá kò ṣeéṣe tó sọ léṣe rẹ di gbèsè mo bá ìṣẹ̀dá rẹ sọ̀rọ̀ mo dúró nínú májàmú olúwa mo dáná bẹ̀ jẹ́ àgbélébùú mo bá olúwa sọ̀rọ̀ mo dúró mi ò dádúró mo fẹ̀yìntì jésù mo pe agbára jésù mo lo jésù mo rán ọ̀rọ̀ àtètè kọ́sẹ̀ mo dúró nu agbára agbára olúwa ẹ̀jẹ̀ jésù kú ọ̀rọ̀ mi mo rán àṣẹ jáde ẹ̀wẹ̀ ni ó sàmì ó yá jáde níbẹ̀ jáde níbẹ̀.

kò ṣeé ṣe mo jáde ní yàrá agbára kápá mo jáde ní yàrá àṣetì mo jáde yàrá ìkórira mo jáde yàrá jákulẹ̀ mo jáde yàrá kò ṣeéṣe jáde yàrá ìsàn mo jáde tọmọtọmọ mo jáde tayataya a olóore mi ó jáde ní yàrá ogun aláàánú mi ó jáde ní yàrá ogun mo jáde èmi ò jagun mọ́ mojú ẹsẹ̀ gùn lọ mojú ẹsẹ̀ gùn lọ mojú ẹsẹ̀ gùn lọ lójú ẹsẹ̀ mi lọ àdúrà mi gbà àdúrà mi gbà àdúrà mi gbà àdúrà mi gbà àdúrà mi gbà ọ̀nà mi là ó ọ̀nà mi là àánú dé mi ò jago mọ́ ayé mi dìde mo gbẹ ẹ̀tọ́ mi mo gbẹrẹ mi mo gbẹ yọ̀ mi mo gbẹ yanu mi mi ò sèré mu ọdún tí mo wọ̀ yìí mo sèré mo làlùyọ̀ mo sèré mo làlùyọ̀ mo bọ́ lọ́wọ́ ogun lé wa ọmọ orí ọ̀fẹ́ ni mi bí o ṣe dádúró orí ọ̀fẹ́ jésù ń lórí mi bí o ṣe dádúró ọmọ orí ọ̀fẹ́ mi bí o ṣe rí mu orí ọ̀fẹ́ jésù ó mi ká bí o ṣe dádúró ọmọ orí ọ̀fẹ́ ni mi orí ọ̀fẹ́ jésù ó mi ká bí o ṣe dádúró ọmọ orí ọ̀fẹ́ ni mi mo bọ́ lọ́wọ́ ogun jíjà mo bọ́ lọ́wọ́ ogun jíjà ọ̀nà mi là ọ̀nà mi là ọ̀nà mi là ọ̀nà mi là ọ̀nà mi là mi là àdúrà mi gbà mo ṣe ọjọ́ ayọ̀ mi dé mo ṣe ọjọ́ ayọ̀ mi dé mo ṣe ọjọ́ ayọ̀ mi dé mo gbẹ ẹ̀tọ́ mi mo gbára mi mo gbẹ ayọ̀ mi mo gbà ràn lọ́wọ́ mo gbẹ ojú rere mo gbà dùnnú mo gbẹ ìgbéga mo gbẹ ojú rere mo gbẹ ayọ̀ mi mo gbà ṣe yọrí mo bọ́ mi ò jagun mọ́ mo bọ́ mi ò jagun mọ́ àdúrà mi gbà àdúrà mi gbà àdúrà mi gbà ọ̀nà mi là ọ̀nà mi là ọ̀nà mi là. Honor ọ̀nà mi là ọ̀nà mi là ọ̀nà mi Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. ẹ pàtẹ́wọ́ fọlọ́n. put your hands together for the Lord. ẹ kú oríire o. congratulations to you. mo kí ọ kú oríire o. I congratulate you. mo kí ọ kú oríire o. congratulations to you. mo kí ọ kú oríire o. I congratulate you. oṣù àṣeyọrí rẹ lọ wáyé. this is your month of success. this is your month of favour and success. amen. bẹ́ẹ̀ni ó fi ojúrere àti àṣeyọrí. oh yes. wàá rí ojúrere gbà. you shall obtain favour. níbi tó o ti nírètí. where you are hopeless. wàá ṣàṣeyọrí. you shall be successful. níbi tí ẹgbẹ́ rí o lérò. where your mate ó gbàdúrà. I pray. Ẹni ọyẹ ọba pàdé. The prayer will come up with. Nínú ìrìn àjò ọdún yìí. In the journey of this year. Kó o lè jẹ́ ntọ́ fẹ́ jẹ́. Ọyá lọ pàdé wọn. Meet them, amen àwọn tí ọlọ́run máa lò fún ọ. God send that we saw you. nínú ìrìn àjò ọdún yìí. journey of this year. láti lè jẹ́ ntọ́ fẹ́ jẹ́. mo gbàdúrà. I pray. ọjà lọ pàdé wọn. Amen. Yes àwọn tí ọ̀run ó lò fún ọ láti mú ìran rẹ ṣẹ ló pàdé wọn àwọn tí ọ̀run ó lò fún ọ láti mú kó débi tó fẹ́ dé ló pàdé wọn àánú wá orí. mercy locate you. àánú wá orí o. mercy locate you. ojú aṣẹ́gun lọ. yọmọ́rọ̀ nìkan kọ̀rọ̀. ojú aṣẹ́gun lọ. yọmọ́rọ̀ nìkan kọ̀rọ̀. ojú aṣẹ́gun lọ. yọmọ́rọ̀ nìkan kọ̀rọ̀. ojú aṣẹ́gun lọ. yọmọ́rọ̀ nìkan kọ̀rọ̀. ojú aṣẹ́gun lọ. yọmọ́rọ̀ nìkan kọ̀rọ̀. ojú aṣẹ́gun lọ. yọmọ́rọ̀ nìkan kọ̀rọ̀. ojú aṣẹ́gun lọ. ojú aṣẹ́gun lọ. ojú aṣẹ́gun lọ. àdúrà rẹ gbà. àdúrà rẹ gbà. ògo forúkọ Olúwa mo fi ọlọ́run ọba tí ń gbàdúrà lọ́wọ́. I beseech you, number God, as we are praying. ẹni tó ní wọ́n sẹ́ndì mẹ́sẹ́jì kó n sẹ́ndì owó èmi kọ́ o. the send message to somebody that's not me. èmi kọ́ o. that's not me. bí mo ti ń kìlọ̀ ojoojúmọ́ ntọ́ bá tó sẹ́ndì owó sí yàn àjẹpọ̀ wù ọ́ kó o ṣe sàrà ni. that means just want to give to the needy. every day ni mo ń kìlọ̀. on daily basis I'm giving out the warning. I've never done it in my life. mi ò ṣe iráyé mi. àbí ta ni mo sọ pé mo fẹ́ fún ọ lóòrò sanwó òróró tó mo fẹ́ fún ọ. is there anyone that collected money from me. kí ẹni yàn táìpù ẹ̀ pọ́ùn ni. the person you type in and send it down. àbí ta ni ẹni tí mo sọ fún kógun tó ńlá àkọjá àfi tó ọba lọ mú ten thousand wá. because I charge money because of the party is fighting. àbí ta ni ẹnìkan tí mo sọ fún láyé pé bọ́ọ̀ bá fún mi ní nǹkan báyìí kógun ò lè sẹ́. Hmm. ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. it's a great reward. wọ́n bi Joseph wọ́n bi Samuel léèrè. Samuel was asked. ó béèrè question tí mo béèrè. ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé o. ọmọ àgùntàn ta ni mo gbà rí. Yeah kò sẹ́nì kankan tó lè náwó o so èmi kọ́ ni mò ń ránṣẹ́ o tó o bá sẹ́ndì owó bẹ́ẹ̀ ó wù ọ ni mo bẹ́ẹ̀ nìkan tó ń jò ní ó lòun máa máa sẹ́ndì owó sẹ́ni yẹn wò eh. mo ní ọgbọ́n bí mo ṣe ń sọ lóun gbọ́ eh. ó lóun kan màmá ó màmá sẹ́ndì ẹ̀ wò orí ọ̀fẹ́ kí là ń pè lórí ọ̀fẹ́ mo sọ àwọn nǹkan tó rí ọ̀fẹ́ ń ṣe orí ọ̀fẹ́ ní fúnni ní téèyàn kọ́ ní báyìí fún sẹ́rí ìpè tẹ́ ń wò yìí calling. oore ọ̀fẹ́ nípè it is by grace. ṣùgbọ́n tí ìránṣẹ́ ọlọ́run bá ti ń pìrìsẹ́ǹtì ara rẹ̀ bí ọlọ́run. the minister go present as God. ó sì orí ọ̀fẹ́ lónìí yẹn. he is using the grace. tí ìránṣẹ́ ọlọ́run bá ti ríra rẹ̀ bí ẹni tó lè ṣẹ́gun. I said I can conquer people's body. ó sì orí ọ̀fẹ́ lónìí yẹn. he is abusing the grace given to him. tí ìránṣẹ́ ọlọ́run bá ti ríra rẹ̀ bí alágbára. ó sì orí ọ̀fẹ́ lónìí yẹn. bí ìránṣẹ́ ọlọ́run bá ti ríra rẹ̀ bí oníṣẹ́ ìyanu. ó sì orí ọ̀fẹ́ lónìí yẹn. bí ìránṣẹ́ ọlọ́run bá ríra rẹ̀ bí pọ́ọ̀nù kan ló ń dá. ó sì orí ọ̀fẹ́ lónìí yẹn. bí ìránṣ tí ọlọ́run bá yára bí ẹni ìgbéraga ó sì orí ọ̀fẹ́ lónìí yẹn má gbàgbé o àwọn ọmọ ìyá mi pọ̀ kó orí ọ̀fẹ́ ó tó pè mí. my siblings were many before grace called me. gbogbo ẹni wá rí mi tó ní dádì ẹ pẹ̀lẹ́ sà orí ọ̀fẹ́ ní pọ́nlé lára mi. they are getting grace in my life. ké tọ́bajọ́ jẹ́ orí ọjọ́ orí mi àní mi ò tó géètì máa nù ní ẹlòmí. i'm not up to the standard of some people gate man. ṣùgbọ́n orí ọ̀fẹ́ sà. but grace sà. orí ọ̀fẹ́ la fi ń pè wá lọ́mọ ọlọ́run. the reason we are called of God God of grace. ẹrú ni gbogbo ènìyàn. we are all slaves. màrú marua kavaruama hmm. ti marua kavaruama oh, dá yálí marua ah, kava ẹrú ni gbogbo ènìyàn tẹ́lẹ̀ ó rí pé tá a bá sọ̀rọ̀ nípa ẹrú àtọmọ ọ̀pọ̀lọpọ̀ ni èyí wọn aláàbímọ wọn ní ọlọ́mọ orí ọ̀fẹ́ ló sọ wá dọmọ. His grace that pronounces us as his children. orí ọ̀fẹ́ la fi ń pè wá lọ́mọ. the reason why we are called children of God. orí ọ̀fẹ́ la fi di àyànfẹ́. the reason why we are called beloved because of God. orí ọ̀fẹ́ la fi wá pè wá pé mo rán ọ níṣẹ́. and the reason why he sent us on earth. wá wò bá a ṣe ń lo orí ọ̀fẹ́. now look How were you using regret? Ẹlòmíì forí ọ̀fẹ́ tọ́lọ̀ fún ó fi ń bómi olómi sùn. Some say the great given to him by God to be saved. Ẹlòmíì forí ọ̀fẹ́ tọ́lọ̀ fún ó fi ṣe fọ́ wa náà. Some say the great given to him to be different. for one night. Ẹlòmíì forí ọ̀fẹ́ tọ́lọ̀ fún ó fi ṣe jìbìtì. To be two people. Ẹlòmíì forí ọ̀fẹ́ tọ́lọ̀ fún ó fi ṣe jàgídíjàgan to become a tout. ẹlòmíì sórí ọ̀fẹ́ tọ́lọ́run fún. the Give it to him. ó fi sọ́ra rẹ̀ dàbí ọlọ́run. he is making it to be purpose. ìgbà tí ọlọ́run dá gbogbo nǹkan tán nígbà àkọ́kọ́ tó wá tó dá ayé mi. the first head I created. ó fún èṣù lórí ọ̀fẹ́. Grace was given to Gbogbo ògo tí Ọlọ́run ní. Every glory of God. Ó fi ó fi olófin produce Jésù. To produce the devil. Ó yàtọ̀ sí áńgẹ́lì tí ń bẹ lọ́run. It differs from the angel of the devil. Ó yàtọ̀ sí ènìyàn. It was quite different from the human and angel. Gbogbo àwọn tí ń bẹ lọ́run mọ̀ pé Ọlọ́run fẹ́ràn rẹ̀. Wọ́n bi léèrè pé kí la orúkọ tá a fẹ́ fún. the name. ó ní ẹ máa pè ní ìràwọ̀ òwúrọ̀. wọ́n ní kílẹ̀ tá máa pè ìràwọ̀ òwúrọ̀. why does he call the morning star. ó ní toró ni mo fẹ́ máa rí wájú mi láàárọ̀ láàárọ̀. because every morning we see the morning star you have. wọ́n ní kílẹ̀ wá fẹ́ fún. what do you want to give him. ó ní mo gbé gbogbo ayé lé lọ́wọ́. I'm giving the whole world. wọ́n máa control rẹ̀. control it. ìgbà tí èṣù ajá kì ayé tán. did they be the world. tọ́gbà sọ́wọ́ ọgbà hmm. orí ọ̀fẹ́ torí ó sì lò. Hmm ó pa gbogbo olè ọba run ó pa àwọn kan run ó produce àwọn àlùjànnú ó wá dá òkùnkùn ó dá jújú ó dá òfo ó wá fi ba gbogbo ayé jẹ́ ọlọ́run kan jáde lọ́jọ́ kan màlúù àkàbọ̀rù àmà ọ wá ní kò rìn wá nú ayé lọ bá rí i pé òfo àti dúdú àtọkọkọ ti bu ayé ọlọ́run wá lọ múra wá ọ wá lé òfo. He cast out ó déjú jù ú dànù ìdí nìyẹn lábẹ́ orí ọ̀fẹ́ ó gbọ́dọ̀ fi òfo rìnrìn àjò torí a ti dín pẹ̀lú òfo mọ́ òkùnkùn lọ́wọ́ òkùnkùn ló ní òfo òkùnkùn ló ní òkùnkùn èṣù ló pòdùsì òkùnkùn júùjú kéyìn ayé èèyàn mọ́ nítumọ̀ iṣẹ́ òkùnkùn ni kìí ṣe iṣẹ́ ọlọ́run ẹnìkan sàmì gbogbo bí èmi àti ẹ ti sọ orí ọ̀fẹ́ lò. Àánú fi ayé wa wò. Mercy visit your life tonight, amen ọlọ́run á wá rìtún ayé dá ọlọ́run á wò pé gbogbo tí mo dá yìí mi lè filẹ̀ lẹ́mtì ẹjẹ́ nfẹ̀yàn kan bẹ̀ kọ́ máa mójútó torí bá a bá filẹ̀ bá èṣù lè tó wá bẹ̀ èṣù náà wá rìn lọ́ngbà tí ń rìn bọ̀ ọba bá èèyàn nú ayé bóò ni wọ́n ṣe dé bí wọ́n lẹ́ni olúwa fi jẹ gàba nu olólùwọ̀ jẹ́ ń gbọ́n kankan kó tó dáa ó lé mi náà tún èmi náà dà tèmi náà ebi ọlọ́run ní ń jẹ́ ọ̀gá ògo lọ́lọ́ ń jẹ́ màá lọ sí ọ̀run lọ́ọ̀ níbi tó ju bí ọlọ́run wà lọ hmm. màá lọ pèsè àyè kan níbẹ̀ máa jókòó ń bẹ̀ wọ́n bá wá béèrè pé ta ni mí máa hmm. sọ pé èmi lọ̀gá ògo jùlọ tó hmm. ó ti ní ọlọ́run hmm. bàbá kan ẹ̀ pásítọ̀ kan wá bó ṣiṣẹ́ wọ́n ń pè ní bàbá gba pastor nígbà pastor fẹ́ ṣe program wọ́n bá sọ bẹ pé founder baba torí ṣe the pastor in charge baba tó ayé ṣe. Hmm. wọ́n bá bẹ̀rẹ̀ pé wá ìtọ́kọ́ ó látàyè ṣe jà torí ṣe lọ. Jesus Christ supremacy. Hmm. wọ́n lọ́dọ̀ àmọ́ sáàkì ẹ̀. àtàyè ṣe ọ̀rọ̀ kúnlé. ọ̀rọ̀ kúnlé. ọmọ àtàyè ṣe yàrá. màsáálì kàbàrú àmà. àbáfàdà. Ah, màkè yálì màrú Eke èkè yálì màrú àdá yálì màrú àké yádàyà ó ní atáyése lòun hmm. ó ní atáyése ọlọ́dà àmọ́ sáàkì ẹ̀ máa lọlé lọ́mọ sílé irú ẹ̀ lè súnṣe ó lóun ó lọ máa mọ ìtẹ́ mi kọ́ ga jù tí ọlọ́run lọ máa pera mi lọ́gọ̀ ògo jùlọ ọlọ́run wa lọ́dà kí ló dé tó fún ọ ní gọ́ọ̀tì tó fẹ́ẹ́ gbogbo eléyìí ó dìbò olóńtẹ́ẹ̀nì àwọn áńgẹ́lì ó ti wá kó seventy percent ìyẹn ní gùn àti òun o àtàwọn tó kó olúwa wa rẹ bọ́ọ̀lẹ̀ lẹ̀ ẹ wá wò ó hmm. ádámù sí orí ọ̀fẹ́ lò orí ọ̀fẹ́ kúò níbẹ̀ yẹn nígbà tí a fẹ́ rebuild ìyìn rere padà àwọn evangelist ní ń ṣiṣẹ́ takuntakun wọ́n ń ṣèsọjí lọ wọ́n ń ṣèsọjí lọ wọ́n á dáwọ́lé aláìsàn aláìsàn máa dìde iṣẹ́ yẹn ń sáré lọ́wọ́ àwọn evangelist ṣùgbọ́n torí ìbínú púpọ̀ àtúkà orí ọ̀fẹ́ wá sọ́dọ̀ àwọn wòlíì. grace was given to prophets nígbà tí wòlíì dé àwọn náà bẹ̀rẹ̀ orí ọ̀fẹ́ à ń lórí ọ̀fẹ́ lọ báyìí lọ́lúwa wí ó gbogbo ibi tí ọba ti sí wòlíì wàhálà ń dé bí wòlíì bá sọ̀rọ̀ nǹkan kan fara hàn torí inú ugbó ni wòlíì ń gbé wòlíì ń dígbà wá gbòòrò ṣùgbọ́n gbọ̀ ya wòlíì yìí kú òní wòlíì hmm. wọ́n di nǹkan míì wòlíì wa ń wò wòkúwò wọ́n àwọn tó yẹ ká wò mọ́ àwa sọ orí ọ̀fẹ́ tá a ní láti di wòlíì asọ́di àfirawa pìrìsẹ́ǹtì ara bí ọlọ́run nídìí eléyìí wòlíì tí ayé ń pọ́n gẹ̀gẹ̀ lójú ẹsẹ̀ tó orí ọ̀fẹ́ bá ti kú o ayé ó sì máa yẹ̀yẹ́ rẹ̀ nítorí orí ọ̀fẹ́ kú torí a sì àsì lórí ọ̀fẹ́ orí ààrí bí orí ọ̀fẹ́ mọ́ àwọn mẹ́ta ni ó lò gbàsà evangelist ti lo páàtì ẹ̀ lọ wòlíì ń lo tiẹ̀ ọlọ́run ká kò díẹ̀ díẹ̀ bẹ̀rẹ̀ torí bọ́ bá ti dàrin nǹkan tó bá ti yá àwọn èèyàn ò ní fẹ́ gbọ́ ìran mọ́ tó báyìí lolúwa wí a yóò sọ pé kíìpù ran rẹ a ní àwọn tí máa ń wo tí máa ń wo nǹkan ládùúgbò wa a lọ ọ̀dọ̀ wọn a ní ìdí ìran ọ̀rọ̀ ọlọ́run la fẹ́ gbọ́ bíbélì pé ní ìkẹyìn ọjọ́ ebi ọmọ pa àwọn èèyàn kèé ṣe ebi oúnjẹ ebi ọ̀rọ̀ ọlọ́run ọkàn wọn wà yìí gàn láti gbọ́rọ̀ ọlọ́run hmm. ebi ìran ò ní pa wọ́n mọ́ oh so ebi ọ̀rọ̀ ọlọ́run ni ó pa wọ́n wọ́n béèrè pé kí ló dé tẹ́ ẹ̀ gbọ́ràn mọ́ wọ́n ní wọ́n ti fìran já wa kulẹ̀ wọ́n ti fìran gbá wa wọ́n ti fìran dàrin àjò kodò wọ́n béèrè pé ṣé bí wọ́n rí tẹ́ ẹ jẹ wọ́n ní àjẹ náà ríran babaláwo náà ríran emèrè náà ríran ìran ni wọ́n fi y yọ wá lẹ́nu tó nítorí eléyìí wọ́n ní ntọ́kùtà fẹ́ gbọ́ ó ní ọ̀rọ̀ Ọlọ́run. is the word of God undiluted word of God. kèsè nǹkan méjì o nítorí àsìlò oore ọ̀fẹ́. masalia kapaya limasuada marua na marua kaba. oh yes tó ibi tí àwọn wàhálà yìí ti ń dé nìyẹn tó àti wá pìrìsẹ́ǹtì ara wa bí ọlọ́run jẹ́ kí n ṣàlàyé ìyanu fún ọ ìyanu kì í nọ́mà ìyanu kì í yé wòlíì tọ́tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ ìyanu kì í ní bíráìbù nú ìyanu kì í ní chájìsì nú ìyanu kì í ní ìdíyelé ìyanu kì í ní arẹjínúsà bẹ́ẹ̀ ni kò ní nínú sà hmm. wò ká bíbélì ẹ̀ dáadáa bí lásàrò ọ̀bà pọ́jọ́ mẹ́rin ayé ọ̀sọ́pọ̀ dákú ni wọ́n ti sìnkú rẹ̀ kí jésù tó débẹ̀ ẹni tí ò lóyún láti inú tí ò lójú nígbà jésù débẹ̀ ó fi tọ́ sámọ̀ oníkọ̀lọ̀ bọ́jú ìwòlíì tọ́lọ́ ń ṣèyanu látọwọ́ rẹ̀ wo mísà kì í yé wòlíì yẹn gangan yóò máa wọra rẹ̀ pé kí ni ń ṣẹlẹ̀ kí ni ń ṣẹlẹ̀ bóun ló ṣe ṣẹlẹ̀ torí kò yí òun náà torí olúwa ní í ṣèyanu wọ́n yìí sì í sanwó fún yanu wọ́n kàn máa ń dúpẹ́ ni pé ọlọ́run lò ó wọ́n ní wàá lọ sọ pé iye tó sàn rèé. mo ń bọ̀ àsìlò orí ọ̀fẹ́ tí ìpè ni mò ń sọ lọ́wọ́ o mò ń sọ nípa orí ọ̀fẹ́ bó orí ọ̀fẹ́ bá sọnù ẹ̀sà ẹ̀sìn ló kù bí orí ọ̀fẹ́ bá sọnù ìtìjú ló kù nílẹ̀ bí orí ọ̀fẹ́ bá sọnù kò sí àpọ́nlé mọ́ o ẹ wo bí ọ̀pọ̀ orí ọ̀fẹ́ tá a sọnù. Àwa kọ́ ni oníṣẹ́ ìyanu o. We are not the miracle working God. ìyanu o. Jesus is the miracle working God. ni ìyanu o. Jésù ni ìyanu o. That is why you must not look for me, you must look for Jesus. Yes, èèyàn lè mí. I am nothing but a man. tó ìpè lásán ní bẹ o ìpè mo ní pè lórí mi ìpè ní tí mo fi yàtọ̀ bí àpè ọ aràn ọ má jẹ̀mú pa àpè mí ni mo fi wá lè gbàdúrà má jẹ̀mú pa àpè mí ọ̀ wá lè dàṣẹ́ ṣe á ní máa magnẹ́tì má jẹ̀mú Jésù tó bá bá ti kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú rẹ̀ ni ó ṣiṣẹ́ ṣùgbọ́n bí mo bá ti wá ni mo fẹ́ dàṣẹ́ pé mi ò kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú má jẹ̀mú Jésù wo èmi kò si ìyanu ẹni ìyanu ti ní pati nù kò lè last. It can last. Mm. Mm. Marua dayali marua kava èlíkẹ ya máa sálì kàpà tó wá rí nígbà tí ń bọ̀ tó àmọ́ pé gbogbo èèyàn ti di woli báyìí àtẹni ọlọ́lá ah. tori ayan loju oorun á kàn lọ gbé bẹ́ẹ̀ ni mi ni prophet. Alegongo prophet Yinka Alegongo prophet Yinka Ajanlekoko tó gbogbo tó no tó wá rí ìgbà tí bẹ́ẹ̀ bó ni bó ní kó ti dé o ti kó lẹ́gbẹ̀ẹ́ omi tó wá rí ìgbà tí ń yí tó rí bígbà tí ń yí yẹn. Yes, sir ayé ọ̀padà sọ pé ọ̀rọ̀ Ọlọ́run la fẹ́ gbọ́ everybody máa build ẹ̀mí àdúrà nínú ẹ̀ wà á ní agbára láti lè gbàdúrà wọ́n á ní agbára láti lè bá ọlọ́run sọ̀rọ̀. nígbà tá a sátọ wòlíì la gbé àdúrà jùlọ. nígbà tá a gbé àdúrà jùlọ lógún borí. nígbà tá a gbé àdúrà jùlọ la rí ènìyàn hmm. gẹ́gẹ́ bí ẹni tó lè yanjú ọ̀rọ̀. ìgbà tá a gbé àdúrà jùlọ la rí ọlọ́run bí ẹni ó lè yanjú ẹ̀ mọ́. a fẹ́ gbàdúrà mọ́. a gbé olúwa kawájú wa mọ́. a sì kọ́ pé mo gbé olúwa kawájú mi eh. torí ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ọ̀tún mi àní sí mi nípò àwa gbé olúwa sẹ́gbẹ́ kan agbẹ́ wòlíì kawájú wa bí ọlọ́run ah, àkàyà márùn àdàyà màsálì kàpà ìgbà yẹn lógún dìde tí ọ̀tá wọlé ah, torí ọlọ́run ló yẹ ká sẹ́tọ̀ olúwa wá dúró lórí ọ̀rọ̀ tiẹ̀ náà pé oh, èmi lolúwa èyí lorúkọ mi ògo mi lèmi ò ní pín pẹ̀lú ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni ní ìyìn mi lèmi ò ní fún èrè gbígbẹ́. so ẹnikẹ́ni lẹni tó pìrìsẹ́ǹtì ara rẹ̀ bí ọlọ́run ẹnikẹ́ni lẹni tó ríra rẹ̀ bí oníṣẹ́ ìyanu ẹnikẹ́ni lẹni tó ríra rẹ̀ bí alágbára ẹnikẹ́ni lẹni tó ríra rẹ̀ bí oníwòsàn hmm. ẹnikẹ́ni lẹni tí ń ríra rẹ̀ ní ìgbéraga ẹnikẹ́ni lẹni tó ń sọ wípé bọ́ọ̀ bá wà nǹkan báyìí wá hmm. kò sí solúsàn. Mm. Yeah ọlọ́run ó wá fọwọ́ lẹ́rán ó tọ́ san nǹkan lẹ́nu nítorí pọ̀ gbàgbọ́ pé òun ló ní solution ó fi ìgbàgbọ́ rẹ sọ́dọ̀ ọlọ́mọ àwa máa wòran àsìlò orí ọ̀fẹ́ jẹun padà sórí ọkọ àti ìyàwó. Ah, kind time ọjọ́ ti lọ àdúrà rí ọgbà ó ti tó àdúrà rí ọgbà àdúrà rí ọgbà àdúrà rí ọgbà àdúrà rí ọgbà àdúrà rí ọgbà àdúrà rí ọgbà ẹni ẹ̀rí o ẹni ẹ̀rí o gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò fún programu yìí àti fún iṣẹ́ ìránṣẹ́ yìí mo gbàdúrà ẹni sáláì ní o ẹ ní sáláì ní o ẹ ní sáláì ní o ẹ máa tayọ ẹ máa pọ̀ sí ẹ máa tayọ ẹ máa pọ̀ sí ẹ lọ máa ṣe àánú bo ayé yín ìrànlọ́wọ́ dìde ẹjọ́ aṣẹ́gun lọ ẹjọ́ aṣẹ́gun lọ ẹjọ́ aṣẹ́gun lọ bẹ́ẹ̀ ni kò rí ògo forúkọ olúwa nọ́mbà yóò lórí pa àwọn àánú àdúrà ò fún wa lórí ọ̀fẹ́ láti gbé kọ́ọ̀lù púpọ̀ ẹ mọ̀ pé inú àwọn àánú àdúrà ọlọ́jọ́ gbọ́rọ̀ zero eight zero five zero zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine o lè send the message a máa ka tọ́ba jẹ́ pé ẹ̀bí àdúrà ni kọ́ bẹ̀ á kà tọ́ba jẹ́ pé olúwa fi sí ọlọ́kùnrin bóyá fún program àbí fún ministry kọ́ bẹ̀ a máa ka a reply rẹ ṣùgbọ́n tó bá rí message tán ni wọ́n send friend request mi kọ́ tàbí wọ́n send pé kọ́ sanwó sọfanéjì mi è sọfanéjì o tàbí wọ́n messenger kan orí messenger wọ́n send e. messenger messenger lèmi náà o messenger kì í send messenger o so èmi kọ́ o èmi kọ́ o tó tọ́ bá tó wá ń send o tó lọ fi test ẹ̀ wò báyìí o ṣe testing testing nu o mo gbàdúrà o àdúrà rẹ̀ ọ gbà o ẹ̀yin tí ìráyè gbé kọ́ yín mọ́ bẹ̀yìn yín ohun tó ṣe pàtàkì ni kó lẹ́rìí bóyá mo gbé kọ́ o bóyá mi ò gbé o ohun tó kan èmi ni pé wàá lẹ́rìí lórí tó ń kọjá gbogbo ènìyàn wọ́n ó sì celebrate yẹ mo gbàdúrà wọ́n ó celebrate yẹ wọ́n ó celebrate ah nǹkan ojú rẹ̀ ìmọ̀ so. Ah, ilé ọdún mọ̀ lágbára díẹ̀ mo gbàdúrà wọ́n sẹlibireti ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ìjẹsà oṣù january ẹgbẹ́ obìnrin lẹ̀ máa wà mo gbàdúrà ẹ̀ ní sáláìní ẹ̀ ṣe rere i love you you are blessed in jesus name yóò dá fún yín o gbogbo ènìyàn hallelujah ńlá méje ọyọyọyọyọyọyọ. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.